tíra kejì tó wọ́n fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa òun náà ni akhtaul musallin títí imam muhammad sadiq al-minshawi tí ń sàlàyé fún wa nípa àwọn àfúfé tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àbí àwọn kírunkírun máa ń ṣe so ibi tí wọ́n ń kà lọ́wọ́ fún wa òun náà ni àwọn àṣìṣe tí ó pé ó wà pẹ̀lú ìjọ júmọ̀ lábẹ́rẹ̀ nọmba ẹlẹ́ẹ̀kẹfà ní afẹ́kà afáàní tárùkù sọláàfi alànàbíyì sallallahu alaihi wasallam yawmul jùmọ̀ nínú àwọn àṣìṣe sáwọn èèyàn máa ń ṣe náà ni pé ìmáàmà àti àsàlátù fún anábì muhammad sallallahu alaihi ní ọjọ́ juma yustahabu kasratu salati ala nabiyyi sallallahu alaihi wasallam yawmul jumu'ah wa fi laylatiha liqawlihi sallallahu alaihi wa alihi wasallam akthiru min as-salati alayya yawmul jumu'ah fa inna salatakum ma'ruda alayya fa inna salatakum ma'rudatun alayya ìṣòro àfáà ọ̀pọ̀lọpọ̀ as fún ànábì ní ọjọ́ júmà àti òru rẹ̀ fún gbọ́nà òjíṣẹ́ ọlọ́run tó sọ báyìí pé ẹ máa sí ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún mi ní ọjọ́ nítorí pé àwọn àsàlátù tẹ́ bá ń ṣe wọ́n darí ẹ̀ wọ́n sẹ́rí ẹ̀ sí mi ni pé wọ́n máa sẹ́rí ẹ̀ sọ́dọ̀ mi àsàlátù yẹn yóò wà bá mi ní gbogbo bá wà bá ń fún mi ni pé wọ́n máa display àsàlátù yẹn wọ́n máa sẹ́rí àsàlátù yẹn bá mi bá wà. فالصلاة عليه في هذا اليوم مزية ليست لغيره مع حكمة أخرى وهي أن كل خير نالته أمته في الدنيا والآخرة فإنما نالته على يده فجمع الله لأمته به بين خير الدنيا والآخرة فأعظم كرامة تحصل لهم فإنما تحصل يوم الجمعة سو so, أفاني ìmáa ṣe àsàlátù fún ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ ó ní speciality kan ó ní yàní nǹkan ẹ̀sà kan tó rẹ̀ já sí pé kò sí fún ìjọsìn ní àbí kò sí fún nǹkan míì pẹ̀lú hikima míì tó wà fún ìmọ̀ sàṣàlátù fún ànábì ní ọjọ́ yìí òun náà ni wípé gbogbo oore pátápátá tí ọmọ ènìyàn bá ń ṣe àbíkọ́mọ ènìyàn bá rí láyé níbàyí ó ní gbogbo rẹ̀ pátápátá ní wàhíyà anna kulla khairin nalatuhu ummatuhu fi dunya wal akhirah fa innama nalatuhu ala yadihi náà ni pé gbogbo rẹ̀ tí ọmọ ènìyàn bá ń rí àmì àlúmọ̀ bá ń rí ní ayé níbàyí ni àti ní alkiyama ó ń rí ni láti ọwọ́ rẹ̀ láti nǹkan tó ṣe tó fọwọ́ ara rẹ̀ ṣe wọ́n ni fàjẹ́mà Allahu li ummatihi bihi bayna khayri dunya wal akhirah fa ahadama karamatu tahsulu lahum fa inna ma tahsulu yawm al jum'ah wọ́n ni Allah subhanahu wa ta'ala ó wá kójọ sínú ìsàlátù fún àwọn fánàbí Muhammad sallallahu fún àlú umaru láàrin oore ayé àti oore tàlìkìyàmà èyí tó wá ga jùlọ àìbí tó tóbi jùlọ nípa àpánlé tí ó máa ṣẹlẹ̀ sí àlùkùnmà ànábì òun náà ni pé yóò máa ṣẹlẹ̀ sí wọn ní ọjọ́ júmà wallahu alam mo rò pé àfáà mú ọ̀rọ̀ yìí wá bó sọ ọ̀rọ̀ yìí nípa ọ̀rọ̀ ànábì náà sọ pé èyí tó lóore jùlọ nínú àwọn ọjọ́ ayé náà ni ọjọ́ júmà bákan náà ànábì náà ló sọ specifically pé ká máa ṣe àsàlátù fóun ní ọjọ́ júmà nítorí pé àsàlátù tá máa ń ṣe fún ní gbogbo àsàlátù sàlátù fánàbì Asalati wọ́n máa gbé lọ bá nàbí sallallahu so nínú àwọn àṣìṣe tọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe òun náà ni pé ìsì ní máa sí ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fánàbí níjọ́ Jímọ̀ kalẹ̀ eléyìí sì máa ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn míín sàsàlátù yẹn àmọ́nà tí wọ́n gbà sàsàlátù kìí sọ̀nà tí ṣẹ̀rí àfaramọ́ni bí kálá àwọn kóra wọn jọ nírọ̀lẹ́ lẹ́yìn jímọ̀ káwọn pariwo láà tàbátẹ́ sàsàlátù fánàbí oníkálùkù máa sàsàlátù yìí ni ní jẹ́ẹ́jẹ́ lónìí kan láìjẹ́ ń pariwo ó ti tó àti bí ó ti yọ lẹ́yìn náà irú àsàlátù shari'a islam farama àmì tí islam eh, farama ti wà tó ti wà nínú àwọn tíra súnà káàkiri tẹ́ pé irú àwọn àsàlátù náà a máa wallahu alam ẹlẹ́ẹ̀kẹ́gbẹ́ tárkù kira àti sóràtù káàf inú àwọn àṣìṣe ni ìgbéjù ka yustahabu yustahabbu qira'atu suratul kahfi yawm al-jum'ah lima fi dhalika min as-sawabi wal fadl afani ase kama ka suratul kahf níjọ́ juma pẹ̀lú nǹkan tó wà níbi kíka sura yìí nínú àwọn ẹ̀san àti ọlá fan abi sa'id marfu'an man qara'a suratul kahfi yawm al-jum'ah sata'a Allahu nurun aw sata'a lahu nurun aw sata'a lahu nurun من تحت قدمه إلى أنان السماء يضيء به يوم القيامة وغفر له ما بين الجمعتين òjíṣẹ́ aláhùn الله صلى الله عليه wasalam وسلم. ẹ̀bọ̀wá tí ma ń bẹ́ àṣígbà wa ó ní gbogbo ẹni tí bá máa ta sóràtù káf níjọ ọdúnmà sóràtù káfì yóò tàn ìmọ́lẹ̀ fún tọ̀ yóò tàn mọ́lẹ̀ fún láti abẹ́ jìjísẹ̀ rẹ̀ ní táàkì kádàmì yìí láti abẹ́ jìjísẹ̀ rẹ̀ títí dé òkè sánmà tí ó tó òkè sánmà lọ́hùn ni ìmálẹ̀ yóò tàn yùdé òbíhì yóò mọ̀lẹ̀ kìyàmà ìmálẹ̀ yìí ẹni tí máa ka suratul káàfì yóò wà máa fi tàmálẹ̀ yóò gbé ìdí àlìkìyàmà yẹn ni pé suratul káàfì yóò jẹ́ ìmálẹ̀ fún níjọ́ gbé ìdí àlìkìyàmà kò mọ báyìí nìkan wọ́n kú fúra láhu máa bẹ́ẹ̀ nà lìjùmọ̀ àtẹ́yìn wọ́n tún wá ṣe àforíjì fóńtọ̀n nǹkan tí ń bẹ jùmọ̀ méjì ó ka suratul káàfì ní jùmọ̀ tó kọjá lọ suratul káàfì tó kà ní jùmọ̀ tó kọjá yìí yóò ṣe àforíjì fún láàrin júmọ̀ tó lọ sí júmọ̀ yìí ó tún kà ní júmọ̀ yìí yóò tún máa jẹ́ ìjẹ́ àforíjì fún láàrin júmọ̀ yìí sí júmọ̀ tó ń bọ̀ tí ẹ bá wá ń kà ní gbogbo júmọ̀ ẹ̀rì láàrin júmọ̀ kan sí kejì àwọn àsìkò tó bá ṣe mẹ́rin suratul káàfì tó kà yẹn yóò máa jẹ́ nǹkan tọ́lọ́ tó máa kò ní pẹ́ká sórí rẹ̀ ní gbogbo wa awọn máa mú àwọn obstacle kan wá láti máa kọjú wa so ọlọ́run kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé àwọn ẹ̀kọ́ wọ̀nyí àkọ́kọ́ mẹ́rin ni pé máa sọ̀sọ̀ láti púpọ̀ fánàbì wa a almost méjì náà fi sọ̀rọ̀ sọ̀látù súnàtù kọ̀blíyà yàní súnàtà máa kí síwájú ká tó kí jùmà àtàn sọ̀rọ̀ lórí ẹ̀ léyìí tó pọ̀ inṣáàlá tọ́lọ̀mbá sọ àdìgbà ní àmà ka eléyìí assalamu alaikum wa rahmatullahi